tell your neighbor olúwa lónìí kó ń gbà. sọ pé olúwa lónìí kó ń gbà. olúwa lónìí kó ń gbà. sọ pé olúwa lónìí glory. olúwa lónìí glory. sọ pé olúwa ló lọ pẹ́. olúwa ló lọ pẹ́. ó yẹ Okay, let's go to the next stop set. Hallelujah.